rògbòdìyàn rògbòdìyàn rògbòdìyàn rògbòdìyàn means riot rògbòdìyàn means riot kí ni ó fa rògbòdìyàn yìí kí ni ó fa rògbòdìyàn yìí